ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا انه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وبارك على محمد وعلى أهله وأصحابه ومن والاه أما بعد فإن أفضل الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله تعالى عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة فكل بدعة ضلالة فكل ضلالة في النار فأعدنا الله وإياكم من النار أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته أحمدكم الله أطر عليكم يا الله أتي عليكم إجابة محمد ọ̀lọ́lọ́wọ́ ayọ̀ tẹ́jà lára ilé ọgbẹ́ wa o ní pé ó ṣẹ́wà kù lórílẹ̀ ó ṣẹ́wà kù ní mùsùlùmí èyí jẹ́ ọ̀dọ́ ó ṣẹ́wà kù lẹ́ni tó mọ̀ bọ́lọ̀ nìkan lẹ́yọ́kùn mọ́ ó ṣẹ́wà kù lẹ́ni tí gẹ̀ẹ́ ìṣàlékún àti nínú àtúnmọ́ lọ́wọ́bá rẹ̀ ó ṣe wà kòrò ní lékún ìlàkàkà láti wá nípa nípa ọlọ́run àti pẹ́kún ọlọ́wọ́bá àtúnpẹ́kún ọlọ́wọ́bá lẹ́gbẹ̀ẹ́ tó tún ṣe fún aláti tó tó láàrin ní láti fún ara ọ̀rọ̀ náà Ọtíkà fún wa nínú àwọn àlàyé àtàwọn àtúpalẹ̀ ọ̀rọ̀ ọlọ́run tí àwọn olùmọ̀ ṣáájú tó ti ṣe ẹ̀kalẹ̀ fún ọ. Bí wọ́n bá àlàyé dé ìjẹ̀jọ́, onílẹ̀ tọ́rọ̀bí ọ̀rọ̀ ìdí àkà lọ wọ́n ti kàrí àyà 13-14. Insha Allah, tí a ka àwọn àyà dìde sí àkókò أعوذ بالله من الشيطان الرجيم وقال الذين كفروا لرسلهم لنخرجنكم من أرضنا أو لتركن أو لتعودن في ملتنا فأوحى إليهم ربهم لنهلكن الظالمين ولنسكننهم الأرض من بعدهم ذلك لمن خاف مقامي وخاف وعيد واستفتحوا وخاف كل جبار عنيد ورائه جهنم ويسقى من ماء قليل تتجرع ولا يكاد يزيغه ويأتيه الموت

لا يقدرون مما كتبوا على شيء ذلك هو ذلك هو الضلال البعيد ألم تر أن الله خلق السماوات والأرض بالحق إن يشاء يذهبكم ويأتي بخلق شديد وما ذلك على الله بعزيز àwọn àyá ìjẹ́ àkàtí jẹ́ àyà ìkẹ́ ìpàdá ìkẹ́ ìlá tó fi di àyà òun kí a tó máa bá lọ kí a kọ́kọ́ túnmọ̀ àwọn àyájú yìí ní òkèrè ọ̀kọ́ lẹ́lẹ́ ní ẹ̀kápa ní òkúlẹ̀ àwọn èbèrè wọ́n sọ fún àwọn òṣìṣẹ́ wọn wípé ìdánọ́kùnrin jàjákùnrin àfihàn a fún ìwà sí orílẹ̀ wa awúrátà àrùn òjò nílẹ̀ sí ìjìyà àbíkẹ́ ìpamẹ́ka fàáwọ́há ilé ìwọ̀ àwọn ọlọ́run wọn wá ránṣẹ́ tí wọ́n wá ní pé lálòfin káìlẹ̀ lọ́ọ̀lì pàápàá wọn lálòfin òun wọ́n lálòfin lẹ́kùnmọ́ ìlọ́pọ̀lẹ́ bá nìyí àwọn akàrílá iṣẹ́ gbogborílẹ̀ lẹ́yìn wọn ráríkà ìbẹ̀lẹ̀ fún àpàdàkọ́ ni a ṣe ní ìfáwọn tó bá bẹ̀rù lábí tó wá sí òmìnà kọ̀kọ́ ọ̀rọ̀ ẹ̀yìn tí wọ́n ti bẹ̀rù lérí àtọ́lọ̀ òṣèlú wọ́n tán tẹ́lẹ̀ wọ́n wá ìjà lógún látọ́dọ̀ ọlọ́wà ti borí kọ̀kọ́ ọba kúrò ìjọba rẹ̀ àwọn ìgbéraga min waraihi jahannam jahannam wọn wájú wọn tó padà lọ sí sí pẹ̀lú ọ̀rìn máa ń sọ ní ibi wọ́n sì fún wọn nínú àwọn omi ẹni tàtàjà rọ́rin kárí sí ọ̀rọ̀ wọn ò ní fẹ́ lè fún ara wọn kò ní ọrọ̀ fún wọn láti mú tí ìbá ti pín ó bọ́ sí lọ fún wọn wọ̀nyẹ tí ní gbogbo ọ̀nà ní kó bà lọ sí wọn gbogbo ọ̀nà tí kó fi rọrùn ni ó máa sí wọn wà wọ́n mú wa sí wọn àmọ́ ìwọ̀n ìyà tó lé tí ó mọ̀ kàn lẹ́yìn ìyà kan sí mi tí ó mọ̀ jẹ́ ẹni kádá tó báyìí náà kí a bẹ̀rẹ̀ àlàyé yìí tọ́lọ́bà láàrin lé ní ọmọ ilé tẹ̀síwájọ́ fún ẹ̀tẹ̀síwájọ́ níbi ayé àwọn ìgbà tó ṣẹlẹ̀ láàrin àwọn ànábí ọlọ́run àtàwọn èèyàn wọn tó dúró ọlọ́run bá ọdún rọrùn sí tọ́lọ́wọ́ bá nípa láti àlàyé fún wa lórí rẹ̀rẹ̀ àwọn bèbè wọ́n sọ fáwọn ànábì tààrán sí wọn pé àájì wọn jáde báwọn ó lé àwọn ànábì ọlọ́run àwọn ó lé wọn jáde lórí ilẹ̀ lórí ilẹ̀ àwọn eléyìí súnà àwọn tó kọ̀kọ́lọ̀ láti ṣáájú ni ìṣe sí àwọn tó kọ̀kọ́lọ̀ láti ṣáájú ni lọ́pọ̀lọpọ̀ ọgbà tó bá béèrè ẹ̀rí kí ló pàtó fi ṣe tó ṣe yìí táwọn tó dúró dé lórí tọ́lọ́run tó bá ní ẹ̀rí rẹ̀ ẹ̀rí rẹ̀ tí mo rí rẹ̀ tí mo rí rẹ̀ wọn ní evidence tọ́bá pàrọ̀ tọ́bá pàrọ̀ ẹnu ẹ́ ti máa ń dúdú wà ní ó fẹ́ bẹ̀rẹ̀ wà sí náà nù ọ̀họ́ àkàkọ́ ọ̀dọ̀kọ̀lọpọ̀ fẹ́ bí nítorí kí wọ́n lẹ́ẹ̀dì tó rẹ̀ fi tìí wó kò sáà ìdájọ́ ohun tó rẹ̀ fi sọ pé ìtẹ́lì sí ti tọ́lọ́run gbé dájú kò rí rẹ̀ fẹ́ni bá wá kú ẹ̀rí fún wọn ní mẹ́sàn-án ní mẹ́wàá ọlọ́run ló báyìí ànábì ló báyìí ó wà dà fúrọ̀ kódà àwọn òfẹ́ tó ti rí lè rí mọ̀lẹ́bí wa àwọn òfíkà láyé àwọn onígbà kan gbogbogbò wọn ní fámílì ìjọwà pòròfẹ́yìn tó ó mẹ́rí àwọn àjọ́jọ́ lọ́pùlò nílẹ̀ eléyìí láàrín tàgbé ọ̀rọ̀ nẹ́bì mú sáà ọlọ́run tí ń tó tọ́lọ́run ti wá ń generalize fáwọn ànábì ọlọ́run ọ̀rọ̀ yìí bó ṣe tẹ́lẹ̀ yìí ẹjá fún alágbàrẹ ó tẹ́lẹ̀ sáà nẹ́bí ṣùháìbì náà ẹgbọ́n rẹ̀ wọ́n ni lànúkùrì jàdínẹ́kà ká lé ọ̀dà fóòndù wa àti wọ́ àtàwọn tó tẹ́kí ni àtàwọn tó tẹ̀lé ọ̀ láti gbogbo kò nínú kò nínú ìlú mẹ́lẹ́yìn àmọ́ wọ́n lẹ́lú ni nínú fámílì àwọn ọdún bá nínú ilé bàbá rẹ̀ bá subhanallah so àwọn náà jáyọ pa wọ́n fi jọ àwọn kèfèrí ìtajú wọn náà ni àbí anáṣíṣẹ́ àjẹ́ lọ́wọ́ náà ṣe bẹ́ẹ̀ fún ẹgbọ́n tó ń fún àdájẹ́ lóò wọ́n ni a kìrì ìrù ààlà lóòrì ní kọ̀rì àjùkò ẹlẹ́ àwọn ará ilé lútù gbogbo àwọn lútù àtúgbà tó tẹ̀lé ẹlẹ́ ọkọ̀ òdúdú yìí ẹgbọ́ ẹni wọ́n dánú kọ́ máa rọ́nà fún dáadáa yáyí subhanallah ẹ̀rù àwọn òṣẹ́gbọ́ ìlú maka ìjọ kìíní àná àwọn náà pèsè pèrò láàdá Muhammad lórí sallallahu alaihi wasallam ọlọ́wọ́ ajé ọlọ́wọ́ fún wa nínú gbàgbọ́n ọlọ́wọ́ fẹ́ràn náà Muhammad sallallahu alaihi wasallam lé pé ọ̀rọ̀ ìyàmkó ní kàlẹ̀ ní ìdàkàfà ọ̀rọ̀ liyusbituka aw yaqtuluka aw yakhrujuka ìkítà lọ́dún àbí àbí kún wọ́n lé ọ̀dà àrùn pẹ́lú ọjáde ọlọ́lá àtẹ́bí wọ́n náà ọya púpọ̀ wọ́n yọ̀dà jáde tẹ́fààlùmá wọ́n látẹ́bí kú lú abíbí rẹ̀ nílùú bàbá rẹ̀ àbíjọ ni kìí sàjòjì rárá tàbárí àwọn nǹkan ní àwọn kọ́kọ́ wọ́n lè tí wọ́n ní àwọn nǹkan jáde kó omi family house tó tó bá ti lóò ní kúnlẹ̀ mọ́dé ma bẹ̀rẹ̀ òwúwà iná tàbí tó bá ti ní súnnà iná lọ ṣe mọ́dé ma

ní kọ́ríyá ìdá ní ìlú wa àbí ìlú wo tí ìlú àdẹ́sọ̀ ẹ̀rù ẹ̀ká òbí ìbátọ́gbọ̀ anábìlú fún ákìrí jíwá ẹ̀rẹ́ tó ah, ti ní kọ́ríyá tìkù ẹlẹ́wọ́ ẹlẹ́ àwọn alẹ́lútùkú lùyí ìlú tàwọn kèfèrí tí wọ́n tàbà lẹ́bìlú tù kéèdè tà lẹ́bìlú tù náà ẹ̀ẹ̀gbàbò sí tí ò dáa náà irú ẹ̀ náà lọ́n tẹ káyà fún àì nípa àwọn tẹ̀fẹ̀ tàdókù lè tàdílẹ́kún min àrùbínà wọ́n àálẹ̀ ikú ní lórí ilẹ̀ wa ẹlúna tẹ́ àwọn tó wọ́n lẹ́kọ̀ọ́ lórí ilẹ̀ wọn tẹ́ àwọn ìlú bí hádà ìbálàrí ọmọ bíbí nílùú ilé ọ ìyàmọ́nà bí sọ́ìlì kí ló wá dé tábù sí ti wá dé nítorí tó lò fẹ́ ṣetọ́ lóò ẹwà sọ pé ó kú fàbílì àwọn ẹ̀ sí gbọ́yé àbòsí tó dé ráyà ni àbòsí tó dé ògóngó ni ní fàbílì ọ̀sùn tó dé pé mọ́ wọ́n ṣe bí wọn náà bí wọn náà bẹ̀ àbí bọ́ ṣe forí ìtì ẹ̀tọ́lẹ̀ síbẹ̀ tó forí rìn dédé àbí ẹ̀wọ́n máa sí lọ́rún rí lò orí ló fi ìwọ́ bẹ̀ tí ẹ̀kẹ́kẹ́ ẹwà náà ẹ̀ṣẹ̀ fún bẹ̀ tó rí tó gbé ti tọ́lọ́wọ́ bí wọ́n ṣe forí rìn wọ́bẹ̀ ìhun náà forí rìn wọ́bẹ̀ bẹ́ẹ̀ tí mú tí mú yínà ti fún rí rìn wọ́bẹ̀ bẹ́ẹ̀ tí ò kí wákàtí máa àrùn mú yínà ti fún rí rìn wọ́bẹ̀ àbí ẹni tí ṣe tì náà nù yí bóòna ti fún rí rìn wọ́bẹ̀ lóòótọ́ náà bẹ́ẹ̀ ló ń fẹ́ ṣe tọ́lọ́ àti tàbí náà ti fún rí rìn wọ́bẹ̀ èyí wá ti dẹ́gbà àti ìlágbára tó lágbára ju àwọn ẹ̀tẹ́ni ọlọ́run lọ tí sábà máa ń tẹ̀lẹ̀ rẹ̀ wọ́n wà láwọn olè wọn jáde fangbálìlè àbí lọ́pọ̀lọpọ̀ bá ìsìnà gbalé tẹ́bẹ̀ kan ìjọba sáàbà ń dàgbé mọ́tẹ́lá nàbí makao àwọn ọmọ náà sì kí لا يخرجن العز منها àwọn náà láwọn lánàbí ọlọ́run ní ògbà fún wọn ìjọ́lọ̀wò ìgbà fún ọlọ́wà tẹ̀lá àyà ní nígbàtí ó torí pé wọ́n ti dí ògúngó àbòsí ẹ̀gbọ́n wọ́n ti dí ògúngó níbi àbòsí wọ́n ti wọ́n fi sún wọn kàn ní orí fa'áwọ́há ilé ìgbọ̀ngbùn lálóbìnrin kàrí náà sọ̀rọ̀ ní ìṣẹ́wádé látọ̀dọ̀ lọ́pẹ́ ẹmọ́ fóyà ẹmọ́ bẹ̀rù ṣẹ́gbọ́n ọdún alẹ́mọ́ yìí akàgbò wọn ẹ̀gbọ́ ọlọ́wọ́ ń pa àwọn ìjọ ànẹ́lìṣọ́ ayé tí wọ́n ya kẹfìrí ọlọ́pàá wọn rùn síbẹ̀ kan ni ó pàtà wọn tàbí inú tí wọ́n kọ̀ fún wọ́n gbógun ti ó pa wọ́n ó pàtà wọn lóòótọ́ tí wọ́n gbógun ti tọ́láwọn lè kú olé ó pa wọ́n bó ṣe ń pa tẹ̀ráwó náà rún ó pàtà àdẹ́bì sọ lẹ́kọ̀ọ́rù àbí nítorí wọ́n gbógun ti sọ́lọ̀ wọ́n sì ti sún àwọn ẹni ọlọ́ọ̀kan jù ẹgbẹ́ kan ni nítorí náà àkíyèsí rẹ̀ ọpá wa náà sákíyèsí ń jẹjọ púpọ̀ tí bá ń sún ọ̀rọ̀ ọlọ́run àtàwọn tí ń ṣe tọ́lọ́run àti iṣẹ́ ọlọ́run tí ń sún kàn gírí kó sọ́ra o kó o kí ìpa ohun tọ́lọ́run sáàjọ ìbò bàbí kí ni kó bàbá tọ́lọ́run bá wá pa wọ́n rún ó lè pa wọ́n lẹ́yọyọ ẹ̀gbọ́n ọlọ́run lè ṣe kí ni ó lè pa ọrùn lẹ́yẹyọ ẹgbọ́ ọlọ́tẹ̀lúwọ́n ó ní wà lánàkì náà kùnmọ́ ìpàọ̀pọ̀ mi bá àdéhì ọlọ́wọ́ adánúkọ àwọn ilé ọlọ́run àti àwọn anẹ́rìnlẹ̀ ìpínlẹ̀ ìgbàdàbá pa ọrùn tán àwọn akìyíkà orílẹ̀-èdè orílẹ̀ ẹ̀rẹ́ lè wà rẹ̀ lórí ilẹ̀ táwọn ń sọ pé arìnrìn náà pẹ̀lú yé wa nígbà tí àfáwa uh, sáàrí fún ọ́sọ̀ rẹ̀ wọ́n ní àwọn ti gbàgbé pé ilẹ̀ tọ́lọ́ọ̀mù ẹ̀bọ̀ àwọn ti gbàgbé pé ilẹ̀ títọ́lọ́ọ̀mù tó ní kí ọlọ́run fẹ́ kí gbogbo ẹni tó bá wà lórí rẹ̀ tó fún aláǹfààní láti lo gbogbo ìdẹ̀ra tí bẹ lórí rẹ̀ láti jẹ́ kí ìjọsìn tọ́lọ̀ ń ti torí rẹ̀ dáwà rọrùn fún ni gbogbo ẹni tó bá wá lo ilẹ̀ yìí tí gbé lórí ilẹ̀ yìí tọ́lọ̀ tí yànra lórí ilẹ̀ yìí tí tẹ́ aláti ọlọ́run lórí ilẹ̀ tí ń sílọ́ lórí ilẹ̀ yìí adékẹ́ ni wú lẹ́tọ̀ láti sọ gbó ilẹ̀ ó lẹ́tọ̀ láti sọ ajẹ́ tó gbogbo ẹni tí òun ò ti wá ṣe dáadáa lórí ilẹ̀ tí ò ṣe tọ́lọ́n fẹ́ ọlọ́run tó nílẹ̀ kò wá ṣe ń tọ́lọ́run tó nílẹ̀ fẹ́ lórí ilẹ̀ ọlọ́run irú irú ẹni báyìí ìgbé haramu nílé ìkọ́ sí ń lo ilẹ̀ ọlọ́run ègé ti ọlọ́run ẹ̀rùn pa tó bá tẹ̀ láti ọlọ́ tí wọ́n ń jẹ gàbá lọ́la àwọn tí wọ́n ń tẹ̀ láti ọlọ́ tó fi lágbàá lórí wọn ọlọ́run bẹ wọn lẹ́kẹ̀ẹ́ nítorí kí n tí wọ́n ń ṣe nǹkan àìlẹ́kọ̀ọ́ ni ọlọ́ni ẹmọ́ fúyà ẹ̀yà nẹ́bí ọlọ́ àtàwọn tó tẹ̀lé wọn àti ogun tó àlórí ìlànà òjòjò olóòótọ́ wípé a fi ẹsẹ̀ wálẹ̀ a fẹ́sẹ̀ múlẹ̀ àgbà iláyé lórí ilẹ̀ nígbà àdínlẹ́yìn wọn nígbà tá a bá kú ọkú lẹ́sàn ìmọ̀ tọ́lọ̀ bá pa wọn ní ìbàmù yẹn tó mú ọkú lẹ́nu wà ní máa ní bá èdè kò wá tìbí lẹ́yìn àtọ́lọ̀ wà ní sábà gbàgbà àrọ́wọ́ wọn ẹ̀gbọ́ ó lè jẹ́ àwọn tọ́lọ̀ bá pa wọn nú wọn tọ́lọ̀ bá pa wọn rún lẹ́yìn láwọn ọ̀bá sí mọ́ kọ́lọ̀ ń fi àwọn olùgbàgbọ́ àtàwọn tó wà lórí òótọ́ kó gbà wọn láàyè fún wọn àbí wọ́n ń padà gbàgbára lọ́wọ́ lójú wọn náà tọ́lú lẹ́yìn ìgbà tàbá bọ́ lọ́wọ́ tí wọ́n tán kọ́lọ̀ jẹ́ kíni kọ́lọ̀ gbé fara fún pẹ̀lú ọ̀pọ̀ ọlọ́dẹ́ láàrin tàbí pẹ̀lú kọ́ ní ẹ̀rábẹ̀ òyìnbó ń gbogbo ẹ̀ tó bá fẹ́

ọlọ́run padà gbágbára fún ọjọ́ nítorí pé náà ẹ̀rọ tó sọ̀fà ọlọ́ni wà lápọ̀ sábà pọ̀ kẹlì mẹ́sùn náà lè bá ìjẹ́ ìgbẹ̀sẹ̀rì ìnáwó làúmùl mẹ́sùrún wà ìnàdùn dáná làúmùl ọ̀họ́lẹ̀ ọlọ́ni ọ̀rọ̀ wá ṣáájú ẹni tààràn lọ́wọ́ ni wọ́n nítorí pé tọ́ ìfàtúnà sóòrọ̀ ní gbogbo ní àrùsùn ó fara sí kéde sọ́nà òun ràn lọ́wọ́ ni iná ọlọ́run náà sọ̀rọ̀ ẹni tó bú ràn lọ́wọ́ ni wọ́n

nínú àyà ní ọlọ́lọ́wọ́ lápàdé katabna zaburi ní bàárí azikiri hannel outdoor yẹ̀lítù àìbáàrí yàtọ̀ àṣọ àti kàkọ́lẹ̀ nínú zàbúrá lẹ́yìn bàtà àwọn ọlé sọ́rọ̀ tó fún <coughs> النبي موسى قال موسى لقومه استعينوا بالله واصبروا إن, إن الأرض لله يورثها من يشاء من عباده والعاقبة للمتقين إذا من الغنم قولوا افتكي أخوة المسلمين فتقعدوا يوطوا أقرأوا نوتيكي كالجنة terminology yẹn ẹ̀bọ́ slogan ohun ẹni tó bá wà lórí òkú ẹni tí bá ń tẹ̀lé súnà ní Muhammad sallallahu alaihi wasallam ló ṣe kì kò sí bẹ̀rù kò sí bẹ̀rù bá sí mọ́ tí ẹ jẹ́ṣẹ́ ibi ó jèrè àbí wà ìmọ̀ kó sì borí ó jèrè nítorí pé ẹni tó nígbẹ̀yìn gẹ́gẹ́ ẹni tọ́rọ̀ tó rí ó padà dẹ́sẹ̀ tàrí wà láàpẹ̀ ìbàdú nínú mọ̀jáfẹ́ bákanáà jẹ́ القوم الذين كانوا يستضعفون مشارق الأرض مغاربها التي باركنا فيها وتمت كلمة ربك الحسنى على بني إسرائيل بما صبروا ودمرنا ما كان يصنع فرعون وقومه وما كانوا يحشون ọlọ́run ni a jogún ilẹ̀ fáwọn tí wọ́n ń jẹ gàbá lé lórí ọdún tó tẹ̀lé àmẹ́bí Mùsá tẹ̀mọ̀pá wọn ní wọ́n ní wọ́n gbọ́dọ̀ bímọ ọkùnrin jọ́kìrí àná bá ti bímọ ọkùnrin pé parí àbí àwọn wọ́n mú sí àwọn wọ́n lò tọ́lágbáyé lórí àwọn lápadà tí kí wọ́n jogún àwọn lápadà mú dé ilẹ̀ ilẹ̀ tí alìmọ́nà wà sálwà tí ń segí ni tí ń sọ̀kalẹ̀ fún wọn jọmọ́ ọlọ́ tó ṣàdínwó ilé tó sì ṣe bẹ́ẹ̀ fáwọn tó ṣáájú gbogbo ẹ̀ tó bá dúró dáadáa tó bá dúró tó padà rí bẹ̀ fún òṣù mélòó mélòó ẹni tọ́lọ̀ ọba àlẹ́gbẹ́ láti ẹ̀ sí ń fún sígínà àrú ẹ̀ mélòó mélòó lánà ẹ̀sọ́ ti sínú agbólé tó fi sáré mẹ́lẹ́tẹ́ kárùkú sọ̀rọ̀ tó kú sí tó padà wá ní kí á àwọn dáadáa ní rí ibi ń tẹ́lẹ̀ bẹ́ sáà rí ìwọ́n tó sí ọba ìsí ìdíbẹ̀ ìpadà ń bọ̀ bẹ̀ ìṣà àwọn wọ́n sáà dúró dáadáa ìwọ́n dúró lórí ìlànà mẹ́rin ẹni tí wọ́n sọ fún jọ́kì náà ọmọ dákúdákú àbí àmúrá tí ó yẹ tí ó gbòrò lóòótọ́ tó ń dúró déédé lórí bá nàbí ṣe rán ló padà ní pé ha àwùjẹ bá ń pè wá tẹ bá pè ló nǹkan yóò jẹ́ ni tí bá pè à ọgbọ̀dọ̀ dé kílẹ̀ tó ذلك لمن خاف المخاف وخاف وعين gbogbo tó máa bẹ̀rù kó wọn fún wájú ọlọ́run tó sì bẹ̀rù pọ́lọ̀ ń tàbí ń yà ìyà tó lé fún àwọn tó bá kọjá àlà tó wá tí ìbẹ̀rí wá mú tó fi dúró dáadáa lórí àti ọlọ́run tí ìbẹ̀rù yí mú tó fi pákó níbi tọ́lọ̀ mẹ́lẹ̀ fún irú àdéhùn kóhun yóò padà nìgbẹ̀yìn ìgẹ̀yìn dáadọ́ padà jẹ́ ti ẹ̀yí ọlọ́ọ̀dún gbogbo ẹgbẹ́ bá ti dúró dáadáa onírú àdéhùn ìbẹ̀rún o ìgbà ní àpá ọjọ́ kìtì tí wọ́n ṣàlàyé ààrẹ wọ́n jẹ́ ní àwọn tọ́lọ̀ ń ṣàdéhùn ìyẹ̀kú àwọn tí wọ́n pàpá ogun gbogbo ọjọ́ ọjọ́ láti ìyàwó wọ́n ti bẹ̀rún tọ́lọ̀ wà ní kára النازعات يقول فأما من طوى بقوة طبق وجالة وآخر الحياة الدنيا وقال يقوم لا لك ذا القيامة لك فإن الجحيم هي إن الجحيم يبقى رزل بقرى رزل وأما من خاف مقام ربي ونهى النفس عن الهوى فإن الجنة هي المكوى مرنا صفر الرحمن ولمن خاف ما خاف ربه جد تعالى وقلت بعض بير وقوم ودواج ولوغر قالوا فلان بإذن الله وسميش ما شاء الله لا قوة إلا بالله سو إليه نعدوك بقلت بعض جودا قلت بعض جودي ما قالوا قال يا يا وقلت ọlọ́ni wọn tẹ̀sẹ̀ṣìn كُلُّ bá kúlù jẹ̀báàrì àmì àwọn olùmọ̀ wọ́n tó àyà ní lọ́nà méjì wọ́n tẹ̀sẹ̀ṣìn wọ́n tún ní kíni wọ́n tún lọ́nà méjì àkọ́kọ́ òun ni pé àwọn òjíṣẹ́ táwọn kèfèrí wọ́n fúnlẹ̀ mọ́ ẹ̀kọ́ àwọn ẹni ọlọ́run àwọn olùtẹ̀lé àwọn ànábí ọlọ́run táwọn kèfèrí fún lẹ́mọ́ yìí ìtàṣẹ́ṣù ayé wọ́n wá ìtàṣọ́ wọ́n wá ìrànlọ́wọ́ lọ́dọ̀ ọlọ́run tọ́lọ́run o àwọn èèyàn ibi fún lẹ́mọ́ wọn fẹ́ léwá fún olúwọ́ fẹ́ pa wá bó ṣe wà ní sátìlù kọ́mọ̀ àǹdẹ́bì ló àbí Fíkà nínú ó pọ̀ lọ́rùn èyí àwọn òjíṣẹ́ wọn fi ọ̀rọ̀ lórí àwọn ọ̀dọ́ wọn ìtumọ̀ yìí ni àbáwàbà àbáwà lórí àtàkọ́wà mìjáyà àtàkọ́wà pàtàkà ìlọ́dà àárà wípé ìtumọ̀ ayà ìtàtàfil àwọn ànábí ọlọ́run wọ́n bẹ lọ́run lé àwọn èèyàn wọn lórí ní ìyá àtọ́ sí wọn ẹ̀gbọ́ láwọn ànábì ọlọ́run àtàwọn ẹni eré tí ọlọ́gbọ́ lọ́wọ́ ah! àwọn wọ̀nyí wọ́n ti sún adé bí tó nira ọlọ́gbọ́ wá ń já o ọlọ́dọ̀ wá gbọ́ wọ́n já ìkọlù abáwọn ọmọdé sí ìsìnkà àwọn sọ pé ìsìnkà tẹ́hẹ̀ sí ìfúnmẹ̀bọ̀ aláàrùn sí ìhà àwọn èèyàn gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ àwọn ọlọ́pọ̀ pé sọpọ́ lọ́wọ́ rẹ̀ ọlọ́wọ́ bá jẹ́ pé ń tàn wí àbí táwọn ànẹ́bí ọlọ́run àwọn sọ́fẹ́ àwọn ànẹ́bí tọ́bá wí tọ́bá igbó tọ́ ni ó yá rán ìyà sí wa tẹ́lọ̀ من عندي فانصر علينا حجارة من السماء أو انصر بعذاب عليم ودلوه lẹ́nu ọlọ́run wọ́n gbá ní pé tó wú ìtàwọn àwọn sọ́láwọn pé àwọn olóṣìṣẹ́ fún àì fẹ́pò tọ́ ni ó yá rọ òjò òkúta ìyà ní kó rọ̀ lórí wọ́n láwọn ìyà kìí sàwọn wọn náà tọrọ ọ̀yà fúnra wọn nítorí kọ́lọ̀ yìí tán jù ọlọ́ yìí sábà pẹ́jú ìyà fáwọn tọba pekini àwọn tọba bẹ́rù gan ọlọ́ yìí sábà pẹ́jú ìyà fún wọn àmọ́ nígbà táwọn náà wá bèèrè ìyà ọlọ́wọ́ pekini ọlọ́wọ́ wá sí èrúmbà ẹ̀ a ti rí àwọn ẹ̀rí tó ṣe kéni tó bá ti wélé bí tàbí inú tó bẹ̀ lọ́hùn tọ́lọ́wọ́ àwọn ẹ̀rí ti tìmí lórí láti tìmí débi

لا يعجل من أصاب العقوبة ọlọ́run yìí sáré ìyàfẹ́ tó bá ṣe àti tí ìyàbá ti fi tó bá tọrọ ìyàfẹ́ ara rẹ̀ àmọ́gbà tó tọrọ ẹ̀yà ọlọ́gbà lọ fún wọn ní yà ọ̀kọ́ bàbúlù ṣe báárí ẹ̀rí ìdí wọ́n padà tó látara kí wọ́n ṣe kí ni tó sọ̀rọ̀ ọ̀yà fún ara wọn àwọn ó sòfò ó sòfò láyé ó sòfò lálòsì yánà nítorí ìrẹ́ àwọn tí wọ́n yá wọn nítorí ìgbẹ́rùgbọ́rí wọn lórí òótọ́ wọ́n kọtọ́ ọlọ́run wọ́n kọtọ́ àwọn ẹ̀rí tó sọ yìí ó kọjá lórí àwọn ẹrú ọlọ́run wọ́n sì ṣe mọ́tòmọ́tò lórí rẹ̀ wọ́n lagídí fáwọn òṣìṣẹ́ tààrà sí wọn wọ́n sì takùn wọ́n ní ìtakùn gidigidi ọgbógun sí àwọn ànẹ́lẹ̀ ọlọ́tààrà sí wọn ilé ló fà ọ̀ṣọ́ ìgbò ọlọ́dún irú báyìí ní ọmọ ìṣẹ̀lẹ̀ nípa àwọn alágídé yẹn àwọn olùkọjá àlà ọ̀tọ́ bá ń rò sọ àwọn ọkọ̀ ẹ̀ àwọn alùsùn náà tí wọ́n sọ náà ó tọ́ ni àmá kọmọ̀tẹ̀lú bá àwọn ìmọ̀lẹ́bí ó fún wa ẹ̀rí mọ́rọ̀ ni ṣàrùlá ẹ̀pá wọn kan lọ́sọ pé ẹ ti wá pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ ti wá pẹ̀lẹ́pẹ̀lẹ́ yálù sún náà ń tẹ́ gbàrá wá pọ̀ ẹ̀rí tí kẹ́lùmọ̀ ti tún bẹ́ta jẹ́ àrí ẹ ti wá pẹ̀lẹ́pẹ̀lẹ́ mọ́kàfàrà wá mọ́kàfàrà wá tẹ́ gbàrá wá pọ̀ ẹ̀fọ́n kan náà wíyí ṣùhàrùbọ́ àmọ́ wọn ní wọ́n ti rí nírí pé ẹ̀yìn lẹ́wàá sọ fún wọn pé lé yóò lẹ́tọ̀ láti jọ ì ẹfà gidi nù ṣùhàrùbọ́ àbíkẹ́ ìwú sọ́ra o kọ́rọ̀ kọ́rọ̀ mọ́bà kó mọ́bà padà já sí irú àwọn tọ́mọ̀bà rẹ̀ kẹlọ́rọ̀ ìwọ̀n pé á tọ́bọ̀ pé àwọn ọlọ́run bá rúmi náà wà fábà fún lújà báárí àdé ìwọ ọ̀rọ̀ ìjá àmìjà àdámá kùlà kàfárí àdé الناعي للخير مرتا للمهين الذي جعل مع الله إلها آخر فألقياه بالعذاب الشديد درك يا الله تفكروا به òun ní ọlọ́ọ̀bá ní lọ́la fi lókẹ́lì pé wọ́n ṣòfò tó tẹ́ tó wọ́n bá àríkẹ́ ọlọ́bá ju jù sínú iná òun gangan ló ṣòfò ló ya tálíkà jù nítorí tí kò sí ọrọ̀ kan mọ́ nígbàtí ìyẹn bá ti wọlú náà ẹ̀rẹ́ tọ́rọ̀ bá rẹ̀ bá ti sáàrù jẹ́ náà ọrọ̀ ti parí fún nítorí pé èyí kan ò ní wà lùjẹ́ lẹ́kùn tó tálákà mọ́ láyé ẹ̀ẹ̀kọ́ ẹnìkan ò ní wà lùjẹ́ lẹ́kùn tó tẹ́kẹ́ ni kó tó tó ṣùgbọ́n ẹni kó ní wàlù tẹ́lẹ̀ òṣèké ní kó tó tó sì mọ́ òsì parí òsì ní ìyá tán fún gbogbo tó bá tẹ́lá ń jẹ́ lọ́wọ́ ọlọ́run kó sàìmọ́ kó kàwà fún ẹ tó wọ̀ náà jẹ́ náà tọ́lá ọlọ́run الجنة وما مقرب لها في كل وعمل ونعوذ بك من النار وما قرب إليها من كل وعمل وصلى الله على نبينا محمد وعلى أهله وصحبه